ìkọ́wọ́lérí ìfẹsẹ̀janlẹ̀ míì tún wáyé nípínlẹ̀ Kogi èèyàn mẹ́sàn-án míì ló tún rọ̀rùn àsàǹté nínú mọ̀lẹ́bí kan náà lẹ́yìn ìgbà tí wọ́n tún jẹun tán irú kí leléyìí ló gbàgbóró kan nípínlẹ̀ Kogi àti lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́sàn-án kan ní agbègbè Nagasi níjọba ìbílẹ̀ Adavi ní ìpínlẹ̀ Kogi ni wọ́n tún jẹ́ pé Ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n tún padà jẹun tán o bẹ́ẹ̀ bá gbàgbé ṣáájú àsìkò yìí nìròyìn fi léde wípé èèyàn mẹ́rin míì ló ti kọ́kọ́ gbẹ̀mí mì lẹ́yìn ìgbà tán jàmọ̀là tán ní Mopa níjọba àbílẹ̀ Mopamoro nípínlẹ̀ Kogi ní báyìí àwọn èèyàn mẹ́sàn-án tó tún ṣẹ̀ṣẹ̀ gbẹ̀mí mì yìí òun ni wọ́n gbẹ̀mí mì lánàá òde yìí èèyàn márùn-ún ló kú lọ́wọ́ ọ̀sán téèyàn mẹ́rin yòókù sì tó padà kú lọ́wọ́ alẹ́ nílé ìwòsàn nípínlẹ̀ Kogi ọ̀rọ̀ rèé o sp williams aya tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ kogi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ló wáyé iléeṣẹ́ ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ wádìí lọ́rin kínníwín láti mọ ibi tí ejò ti lọ́wọ́ nú ọ̀rọ̀ rèé àwọn kan wípé ibo gan ni májèlé ti ń wọnú oúnjẹ tọ́pọ̀ èèyàn ò fura eléyìí tó padà ń rán wọn lọ sọ́run àrèmábọ̀ ọ̀pọ̀lọpọ̀ òun náà ń wo eléyìí gẹ́gẹ́ bí ohun tó bani nínú jẹ́ gbáà nítorí pé nírú àwùjọ tá a wà yìí ló jẹ́ pé oúnjẹ tí à ń jẹ jẹ́ ohun pàtàkì tó sì jẹ́ àìgbọ́dọ̀ má ṣe fọ́mọ ẹ̀dá ènìyàn iléeṣẹ́ ọlọ́pàá yóò tó mábọ̀ jẹ́lùú láìpẹ́ lórí ìgbésẹ̀ wọn láti fi mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá hmm, ọ̀rọ̀ rèé o Olúwatóbilọ́ba Fásùgbà ló ń jábọ̀ ròyìn fún kànnì Bẹ́mbẹ́yẹ̀kẹ́. Yeke TV olúwa tóbi lọ́ba fáṣùbà ẹ máa gbọ́ always ẹ like ẹ subscribe ẹ lóye yìí mo ló bẹ̀rẹ̀ sí máì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ ẹ yà tuntun pọ̀. olúwa tóbi lọ́ba fáṣùbà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ Bẹ̀mbẹ̀ Yeke Bẹ̀mbẹ̀ Yeke. Should I do that again? ẹ ṣé o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV Bẹ́mbẹ́yẹ́kẹ́ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa gbọ́ o Olúwatóbi lọ́ba Fáṣùgbà lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ orúkọ tèmi ni Mike Ato. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ojúlówó ìsọfúnni ẹ máa subscribe comment share like ẹ máa wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́.